ń fún wọn lówó wọn o ìjó àgbo sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹsẹ̀kù alájẹpamọ́lẹ̀ ní ìdájọ́ jẹ́. gbogbo àdúgbò tí ń develop gbogbo ẹ̀ ló ń gbọ́ gbàgbàgbàgbàgbàgbàgbà kọ́lé lọ́tún ló sì ni kọ́lọ́n jẹ́ nǹkan tèmi ọlọ́run kọ́lé ayọ̀ fún mi o má jẹ́ ń ṣe tẹ́nàntì kú ọlọ́run kọ́lé ayọ̀ fún mi. talele who is this Anything ah, more mò ń wo ìfẹ́ jọ mí kẹ̀ àbí báwo àmì mi fáìn jẹni tí handsome pa jẹni tí mò ń wo ìlọ mo handsome dàkú ju ẹ lọ tábà yọ ọwọ́ pàṣọ tó wọ̀ tó kàn jókòó bíi baálé àwọn who are you. orí ẹ ti bàjẹ́ ó <laughs> kóòtó kóòtó wọ̀ṣọ sọ́rùn bí ẹran nínú èèyàn ìwọ níwọ̀ fá ìjè mi lọ o ṣí èrè pẹ̀lú okun burúkú tó gbé kọrùn ṣé ká yọwọ́ ti gíláàsì mi tó jẹ́ sasterius àbí ká yọwọ́ bàtà mi tó jẹ́ prosimrius àti bí mo ṣe jókòó bí mo ṣe rí ìnìwọ̀n ló fá ìjù mi lọ bàbá ńlá kù bàbá ẹ ni mo jẹ́ láyé láyé ẹ ni mo sọ never never in your life don't ever refer to my father again àbórí ẹ̀ dàrú ni a pásọ adékọ́lá ló bá wí ọ̀fẹ́ ní gbàrà àbórí ẹ̀ dàrú kiri èjì ẹ dádì tèmi ló rí fàṣì láyé ẹ ni mo sọ mo bí ẹlẹ́rẹ̀ ni who are you kí ló ní tó fi jọ mí. orí ẹ ti wá dàrú pẹ̀lú béèrè tó bí mí ẹ o o ti ṣí èrè pẹ̀lú béèrè tó bí mí ẹ o orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ bàjẹ́ orí ẹ bàjẹ́ mo ṣẹ̀ṣẹ̀ rí pé ọ̀tá lèmi àti ẹ̀jọ̀ jẹ́ ni àkísọ̀ rẹ̀ nítorí ohun tó fi lè mú ẹ tó fi fẹ́ jọ bí bó ṣe jókòó wèrè bí arọ yìí mo fẹ́ rí i pé bí ọ̀rẹ́ lèmi àti ẹ̀jọ̀ jẹ́ mo ti wá rí pọ́tà ló jẹ́ sí mi. níwọ ṣé mi ló ń kọ́ lábùkù wàá ríran wò láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ màá fi ojú ẹ màá fi rí màá bo. níwọ màá fi ojú ẹ màá fi rí màá kọ́ ṣé nàbó ni mo fẹ́ fojú tèmi rí máa fi ojú ẹ̀ máa fi rí màá kọ ọ ṣe dúró kí bayé ẹ jẹ olórí burúkú oníranù lóòótọ́ mi mọ̀ ibi tó ti wá tó gbé tí àkàkiri sínú community bó ṣe lọ yìí bó ṣe lọ yìí wàá rí bàbá láàárọ̀ wò èmi àti wèrè àjọjọra ó lè yẹ ká embrace ká embrace ara wa ká sọra wa di bíi family wèrè dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi kò ní yẹ bó ṣe bú mi ẹ kò ní yẹ. bọ́dá Sàámú bọ́dá Sàámú kí ló tún ṣẹlẹ̀. wèrè kan ṣí èrè kan ló jókòó síbí bó dẹ̀ ṣe jókòó síbí òun ló rìn lọ tó ń lọ yìí òun ló ń lọ yìí òun ló ń lọ ẹ rí bó ṣe ń lọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi sa ó dẹ̀ kò ní dá fún ẹ orí ẹ dàrú ah. Ah. orí ẹ dàrú ah. orí ẹ dàrú ó ṣí èrè olórí burúkú tó tó dàbí wèrè tó ń lọ yìí bó ṣe lọ yẹn rí ni ẹ rí pé ó fẹ́ jọ bí gangan ni ìyẹn wèrè tó ń lọ yìí. bọ́dọ̀ Sàámú ẹ tún sọ pé èèyàn àti wèrè tún jọra. orí ẹ ti dàrú orí ìwọ gan ti yí elétè pọ́n o tí mò ń sọ ni pé mo ní bó ṣe ń lọ yìí ó ń ṣe bí wèrè wípé mi àti ẹ̀fẹ́ jọra ṣé mo ní pé wèrè jọ mí nìyẹn ni. ó tẹ ìṣòro ni ẹni wèrè jọ yín. kókó ṣe kò gbẹ́nu òṣì san jàre. ìyá Sàámú ṣé ti àìrówó ni àbí ti àìráyè. kí ni fi ṣe o. ó yẹ kẹ́ lọ sọ́spítù kẹ́ lọ tọ́jú ara yín. ọ̀rọ̀ ni wàá sá àìráyè ni àìráyè ló ṣe mí mo máa wẹ́yè kí n lè lọ sí hospital náà ni nítorí èlò náà fẹ́ treat mi ìṣòro wo ló lè wà nínú ayé tèmi èmi fúnra mi mo fẹ́ ṣe ara mi wà bí èmi ni mo lè ń bá yín sọ̀rọ̀ so ìṣòro ayé mi máa simple àìráyè ló fa o àìráyè ló máa fa tí mi ò fi lè sọ yẹn ẹ ti ya wèrè wọ. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ orí bí orí bí odò. Rasamu ṣé ní gbogbo ìgbà tí mo ti lọ òṣì ara yín yìí kò fi í sílẹ̀ èwo lẹ́tí kó sí yìí. lẹ́rìn yẹn ultrasound. Bùdá Sàámú, kí ni gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí náà? Ṣé mo pé ẹ̀ fún wa ní emotional torture nínú ilé yìí ni? Káṣẹ̀ wá gbà yìí pé a ti gba kámú. Ipe for as long as tá bá ṣì ń gbé pẹ̀lú yín nínú ilé yìí, ẹ máa máa frustrate life wa ni. Bọ́ ẹjọ́ ẹ̀yin gangan gan fúnra yín kọ́. Ṣé kò kí ń sùn yín ni? Ṣé gbogbo wàhálà yìí ṣé kò kí ń rẹ̀ yín ni bọ̀dá Sàámú? Ah! wọn ò rí nǹkan wọn tún lè léyìí. báàkì dáhà ni iná kúkẹ́ dé sàámú bú àkàṣe orí gbogbo yìí ti dàrú dàrú ibo la ti rí sàámú listen and listen go i am here because of sàámú tí sàámú bá padà dé ẹ bá mi kìlọ̀ fún ẹ jẹ́ kó mọ̀ pé bàbá ńlá kú bàbá ẹ̀ ó tún ti wá wò nílé ó tí bá padà dé máa fi lákàlàkà ó tí bá padà dé máa jẹ́ kí ayé sú orí ẹ̀ dàrú orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ dàrú orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ dàrú orí ẹ̀ bàjẹ́ àpadàbọ̀ mi ogun ni o I am coming back with fire I will fire. Ah! Ah! máa fàyà ẹ̀. Eh, bọ́dá Sàámú lélẹ́yìn náà. Ah, bọ́dá Sàámú rèé. ṣe rí èmi mọ bọ́dá Sàámú dáadáa ṣe rí ìgbásẹ̀ àti ìpàkọ́ ẹni tó ń lọ yìí kó ń ṣe ti bọ́dá Sàámú o ah, mo mú bọ́dá Sàámú dáadáa ṣe bí ẹni yìí ṣe lọ tó ga apá rìn lọ yìí bọ́dá Sàámú ò kì í ga apá báyìí ah. bọ́dá Sàámú kọ́ lélẹ́yìn. yọ so gbogbo wàhálà àtìgbà tí mo ti lọ kò tí ì fi ilé yìí sílẹ̀ ẹ má wọrí very soon màá tún padà síbi tí mo ti ń bọ̀. Ah, nọ́mbà Sàámú kò lọ. ẹ tún try ẹ try ẹ tún try ọ̀dà. Ah, nọ́mbà Sàámú ò lọ́wọ́ lẹ́yìn sọ ah, ládùúgbò gbogbo nǹkan tá a sọ sílẹ̀ bàtàbàtà látẹ̀kọ́ nọ́mbà Sàámú ò lọ lẹ́yìn sọ báyìí ṣe ń wà bí àgbàyà báyìí náà. Yọ̀ṣíbí àbí kí n máa kó o kọ ẹ sọ fẹ́ máa bú bọ̀dà gáàdì ni. tó bá bú wọn kọ ẹ jọ ṣé bọ̀dà gáàdì jẹ́ bébì ni ládùúgbò nǹkan ta sọ sílẹ̀ yìí wọ́n rí nǹkan kan sọ sí. ẹ mà gbọ́ káyọ̀fẹ́ kí n sọ ẹ ní ẹnìkan wá bí ó ọ̀dà máa sì ó jókòó síbí ó dàbí Sàámú kíkì máa ṣe pé ọpọlọ ti yín ti dọ́bà ah, ah. ṣé Sàámú pé méjì ní community wa yìí ẹ tí wọ́n pé méjì ní ó jẹ́ pé àwa àti Sàámú a fẹ́ lọ bìkan bóyá Sàámú ti gbọ́dọ̀ ẹnìkan ó ti yá dàmásì ó fẹ́ yàtọ̀ sí wa ó lè jẹ́ kó wọ́n dàmásì yẹn. Eh, eh, ah, ah. torí níbi tá à ń lọ ta fi wá dúró dè. Ah, wèrè wo ló ń sọ̀rọ̀ pé mi lọ yá nǹkan bì kan ta ló ní sàmú lọ yá nǹkan bọ́dà yìí eh? bọ́dà yìí èmi àlọ́ yá nǹkan láyé tèmi mo rò pé nǹkan ṣe é bàràgà ni ayé yìí máa di nǹkan mi o hmm. má change ayé yìí di duplicate o èmi máa lọ yá nǹkan lọ́ọ́ má jẹ́ kébi yá nǹkan láyé tèmi kí lọ́kùtàn wá tí mi ò ní ṣọ́ra o kẹ́ ṣọ́ra yín gidi gbogbo nǹkan tó ṣe mí láàárọ̀ yìí ẹ má jẹ́ kí n pàṣẹ aggression gbogbo tó ṣe mí kí n má lọ pàṣẹ sórí yín tí yín rún nìyẹn. Ah, bọ́dà Sàámú báwo lè ṣe máa ń ṣe báyìí láìpẹ́ láìpẹ́ yìí lẹ wá tẹ kó sí damask àti ilẹ̀kẹ̀ tẹ jókòó síbi báyìí tẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ tún ti sáré ẹ tún ti lọ change aṣọ ẹ tún ti padà wá ṣé ẹ mú wa ṣeré ni. Ọlọ́run á jẹ́ kó o kó sí damask inú òrùn òrùn burúkú tọrọ ìwà kó sí damask wà máa sun tabẹ́tabẹ́ orí ẹ ti bàjẹ́ àbọ̀rọ̀ òṣìwò ló bá mi sọ ìmọ̀jọ́ lóye ni tí bá ti kọ́ sí damaski ó rí pé ọ̀lọ́pọ̀lọ́ mọ́ ìgbà tó gbàrà lẹ̀ kó jẹ́ ká pọ̀ nǹkan sí ẹ lára láì pé mi ti pọ̀ nǹkan kíkì sí ẹ lára ń sìn sórí ẹ ò ní reset nǹkan tó kì kí fún ẹ lẹ́yìn sóòdì reset orí ẹ ti dàrú. ẹ̀gbọ́n mi a rí yín lóòótọ́ àbí ẹnìyẹn jókòó báyìí ó jọ yín gan ó dẹ̀ ń sọ̀rọ̀ ó ń pariwo òun máa ṣe kinní kan òun ah, tóun bá mú yín òun máa ṣe bó ṣe ṣe ń ṣojú in fact ó tún sọ haúsá. ibo lèmi ti fẹ́ gbá haúsá kí n jókòó fẹ́ gbé àwọn tó gbá haúsá kán ní bọ̀bọ̀ gígùn ẹgẹ́ apá ẹ̀ méjèèjì ẹgẹ́ ẹsẹ̀ ẹ̀ méjèèjì gbọ́ngbọ́n gbọ́ngbọ́n ẹ̀ sún ná káwọn fi mú gààrí báwọn ìfẹ́ gbọ́ má tún máa bá wọn rẹ́rìn ni èmi ní máa kọ́kọ́ wọ̀ mọ́ńdò níbi tí mo náà ìsìtè mí ni mọ̀ torí mi ò gbàgbú sá o ìgbé bàbá kan wá sílé owó damaski ṣé kó lórí burúkú yẹn tún ti wálé wèrè tó jọmí yẹn ti wálé ṣé mo kì í sọ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi láàárọ̀ yìí ibi kí n má pass aggression nù tó ṣẹlẹ̀ sí mi sí yìí lára àbí bẹ́ẹ̀ kọ́ wèrè kan ni mo pàdé ojú tí mo ní ló imú tí mò ní ló ní ẹnu tí mò ní ló ní ẹsẹ̀ tí mò ní ló ní apá tí mò ní ló ní bábẹ́ mi ṣe rí lábẹ́ ẹ̀ ṣe rí gbogbo nǹkan tí mò ní láyé òun ló hmm. yàtọ̀ sáṣọ òṣì tẹ́ pẹ̀lú aṣọ dàmásìkì tó wọ̀ sọ́rùn yìí òun nìkan náà ni. ó lè bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ òṣì ló bá bẹ̀rẹ̀ sí ní lérí fún mi kò sí nǹkan tí o sọ fún mi tán kò sí nǹkan tẹ̀mí àti ẹ̀ tá a jọ fà tán ah. débi wípé orí ẹ dàrú. orí ẹ dàrú. ọ̀tá mi ni ẹ. ọ̀tá mi ni ẹ. orí ẹ dàrú. orí ẹ dàrú. orí ẹ bàjẹ́. orí ẹ bàjẹ́. orí ẹ bàjẹ́. orí ẹ bàjẹ́. ọwọ́ gbogbo ilé tẹ́ ṣe ìbọn pàápàá. o mọ borí ìbọ̀dàgà ní ṣe burú tó ní ah. ṣèbí wọn ò ṣàpèjúwe òǹtẹ́niyẹn sọ ni wọ́n bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ bọ̀dàgà ní tí tẹ́yìn bá ráyè ẹ̀ ti ní lọ sọ́spítù kẹ́ ẹ lọ gba àwòsàn ohun tó sọ fún mi láàárọ̀ yìí nìyẹn. ẹ dúró náà brasa mu ṣé pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni pé ẹ̀yin kọ́ ni ẹni yẹn tó jókòó sí ibà tó wọ damax. onígbèsè bẹyìn wọlù ṣọ́ọ̀mọ̀ kó jẹ́ gbèsè kó tó dípò ó jẹ́wọ́ omi ó jẹ́ ìjẹ́wọ́ iná kó tó dípò sáko nínú ilé àpádàbọ̀ yìí forty seven thousand ni. màá fojú ẹ̀ hàn ìmọ̀ ìwọ yìí jí kó tó wàá rí o máa jìn. kódà Sàámú ṣé lọ́dún gbogbo nǹkan tá à sọ pé ó ṣẹlẹ̀ yìí ṣé ọ̀rọ̀ èèyàn kan jẹ́wọ́ èèyàn kan jẹ́wọ́ ṣé òun ló ti yẹ kẹ́ tún máa sọ́ọ̀sìn ni. ẹ wo bọ́dá mi ènìyàn jọ yín gan in fact tó bá yẹ pé ìyá kan ló jọ bí ẹ̀yin méjèèjì ẹni ẹ máa jẹ́ kẹ́hìndé ẹ̀yin máa jẹ́ táyé. orí ẹ ti dàrú o dọ̀mábìnú kí ìfámìlì kan kan bí èmi ń sìn níbejì báwo ni mo ṣe máa jẹ́ táíwò mi lè jẹ́ táíwò làláyì kẹ́hìndé ni màá jẹ́ màá lè jẹ́ akẹ́hìndé gbẹ̀gbọ́n o tí màá jẹ́ fún gangan nìyẹn kí ìdílé kan wá wo òṣìṣẹ́ ọlọ́run mọ bó ṣe ń sọ lẹ́yìn o èmi ò mọ bọ́lọ́run ṣe máa wá fún ìyàtọ̀ àwa wo orú èmi Sàámú ìṣunṣunṣunṣun á dẹ̀ fi bí mo ṣe rí á dẹ̀ fi mí á fi ta ìyá mi lọ́rẹ̀ ní méjì ìyá kan dẹ̀ wà láyé abirú mi níbejì báwo láyé ìyá yẹn ṣe máa rí. Ah, ayé ẹ ti máa rún tipẹ́. àkóso àlọ́ nígbà tó ti sọ pé ayé mi máa rún ni wáyé pé bíbí ayé ìta ni màá. <laughs> èmi ò tiẹ̀ kì í ṣe onígbèsè tá ti débẹ̀ sọ fún ọ pé two hundred thousand ni mo need èmi ní kì í ṣe one fifty péré ni mo ní ah, má ṣe eh. wọn padà ó ṣáà ah, ah. I doubt it because bọ́dà Sàámú ò lè ráyè láti wọ gbogbo nǹkan tọ́wọ́ yìí ẹ pẹ̀lẹ́ o ẹ ká sọ ah, ẹ rọra o ah, ah. ẹ ṣàlàáfíà ni ẹyìn. èwo tún ni chia tẹ́ ń gbé káàkiri. gbogbo bí ni pálásì mi palace mi kan ni mo tún wà yìí. èèyàn tó bá tẹ̀ tí rúmùra yín á mọ̀ pé hmm, ẹni palace. pẹ̀lẹ́ o ti bímọ. Ah, ah. mo ṣe mọ̀ pé bọ̀dá sáà mo rí torí mo rántí pé ìgbà tí mo wà nínú oyún láti ríra gbẹ̀yìn. bẹ́ẹ̀ni o ẹ dẹ̀ ti rí pé ó ti bímọ nìyẹn owó ọmọ ló kù báyìí. owó ọmọ wo. ọmọ tí mo èmi ò sanwó ọmọ àlè. Ah, bẹ́ẹ̀ni ọkọ ẹ̀kọ́ ló lọ mọ̀ ọ̀tọ̀lẹ́ tó bí máa sùn. Ah, ah. Ah, bọ́lá sàmú ẹ tún ti bẹ̀rẹ̀ ewo ní gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tẹ̀ ń sọ yìí ṣé tí fẹ́ máa dorí ọ̀rọ̀ rú ni. ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀ta ló bímọ fún. ẹ dẹ̀ wojú mi ṣé bọ̀dá ìgbádùn báyìí ta ni mo wá bímọ fún. àlè. àlè òṣì wo mo bímọ fún. àlè òṣì tó ń fẹ́ ń gbà yẹn nígbà tó yìí fọ́kọ ẹ̀ ń lo bímọ fún èmi ò dẹ̀ sọ́wọ́ àlè ká ló mọ ọ̀rìjìnà gangan ni wàláì mo lè fún ọmọ yìí ní ten k tètè gbọmọ padà lọ fún ọlọ́mọ tọmọ ìbá twenty five years tó o bá gbé lọ fún bàbá ẹ gangan wà á ríran wò bàbá làrán wà á rí wò. ṣé gbọ́ nǹkan tí bọ́dà ń sọ fún mi ah, ah, bọ́dà ṣé ń gbọ́rọ̀. ayi mo eh. lórí burúkú kan ni mo wá tí n bá rí màá fẹ́ bá yẹ̀jẹ̀ ẹ yà báyìí. ẹ eh, eh, ní bá ọmọ pé ìgbádùn ara yóò dẹ̀ níyà. ara wọn ò tiẹ̀ lè gbà. ẹ̀wọ̀n tí ẹ gbọ́ nǹkan tí mo dúró sí yẹn sọ fẹ́ mi. bó ṣe máa ṣe káàkiri àdúgbò nìyẹn ẹni tí ò gbádùn. ẹ̀gbọ́n kan tí bọ̀dà burúkú yẹn sọ fún mi ìdẹ fẹ́ kí wọn torí aṣọ òṣì tó ń kó sọ́run ló jẹ́ kí n kí wọn. ọ̀tẹ̀ ní ìdìbò dààmú ààrẹ bó ṣe bá ń ṣe nìyẹn ká lóun mọ̀ bọ̀dá sàmúlà tó bẹ̀rẹ̀ tó pọ̀ jù. sọ fún ẹgbẹ́ wèrè yẹn. brasam ṣé nǹkan la rí sínsìn tẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tẹ kó sáṣọ òkè. aṣọ òkè kọ́ damask lọ́wọ́. Ah, ah. èmi wọ́ damask eh ọlọ́run jẹ́ ìwọ damaski wọṣọ òkè ah, ah. àbí nǹkan ṣe yín ah. níbo. ẹ̀yin ni ẹ kọjá lára wa ń sìn ẹ fún ìyá pẹ̀lú mi. ìyá pẹ̀lú mi yín wò ta ló jẹ́ ìyá pẹ̀lú mi. ẹni yìí. ìwọ ọjọ́ wo mo ti rí ẹgbẹ́ ìbínú oyún ni mo ti rí ẹgbẹ́ yìí ta ló bú ìyá pẹ̀lú mi. tẹ bú mi sìn sìn sìn tẹ sọ pé ọkọ tèmi kọ́ lèmi bímọ fún. ní sùúrù o ẹ jẹ́ kí gẹ́tì ẹ̀ ráìtó ẹ̀rẹ́ èèyàn kan eh. ẹni yẹn dàbí èmi gan. ó ga bí mo ṣe ga ó lójú mọ́ ẹ lójú ó lẹ́sẹ̀ mọ́ ẹ lẹ́sẹ̀ eh. ah! olórí burúkú tó lọ́jọ́ mi ó tún ti pàdé yàbí. ìsinsìnyí àṣẹrí sí ni. ẹsẹ̀ rí báyìí eh. ṣẹ̀rí wèrè tán lọ́jọ́ mi nìyẹn o nínú àdúgbò kan náà ìlọ àbí. ọ̀rọ̀ yìí ti fẹ́ máa jọra wọn o torí mo gbọ́ nídìí tap community pé ẹnìkan wà ó jọ yín ó wọ damax pé the same thing ni. ìwọ náà ti gbọ́ ipe èèyàn kan jọ mí àbí ìwọ òde tí rẹ ní òun èmi fún ara mi ti rí olórí burúkú yìí wèrè tán ló jọ mí mo ti rí oṣì tó dé ń ṣe yìí òun ló máa ń ṣe èmi àti ẹ̀gógó ti jọ ríra tá a ti búra wa dáadáa tó ní orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú ah, orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ bàjẹ́ orí ẹ bàjẹ́ tẹ́mi àti ẹ̀ ti búra wa dáadáa yíyan wèrè. Hmm bẹ́ẹ̀ ni o ó wá sọ pé ìwọ kọ́ ló lọ ọmọ. ó ní bàbá ọmọ mi kọ́ ni ọkọ mi kọ́ lèmi bímọ fún. káti wàá gbà pé lóòótọ́ lóòótọ́ náà ó yẹ kí wọ́n kú èrè ọmọ yìí ah, ah. ó yẹ kí ọkọ ẹ kó ṣe DNA lórí ọmọ torí ah, mo mọ káyọ̀dé ló fẹ́ tẹ́lẹ̀ màtúmùnì máa gbọ́ báyìí wọ́n ló ti lóyún káyọ̀dé mo dẹ̀ padà rí olóǹkọ́ ló lóyún fún. mi rò pé ẹjọ gbádùn pàpà tẹyin àti kejì yín tẹjọ jọra yẹn ẹjọ gbádùn orí yín ti dàrú ẹ sọ pé ọkọ tèmi kọ́ ló lọ́mọ ṣe gbọ́rọ̀ òṣì tán bá mi sọ. ẹ wo mú wulẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ pé wéré ni bọ̀dá yìí ọ̀hún fi ah, ah. tààtàrà gbádùn. ẹ wo ẹ jẹ́ ká máa lọ gbogbo nǹkan tí mo ti ẹ̀ ń gbọ́ yìí ó máa ah, múrí fọ́ mi náà ẹ jẹ́ máa lọ. kí ni òkú náà sọ fún mi ẹ̀yin àwa òṣì yìí orí ẹ ti bàjẹ́. ẹ má lọ wá nǹkan ṣe. ó dàbí flux tó fi ń ta yín ẹ wòrán lórí fọ́ọ̀hún ìwọ tó jẹ́ pé wíìgì ló jẹ́ kórí ẹ tóbi orí ẹ dàrú orí ẹ dàrú orí ẹ bàjẹ́ orí ẹ bàjẹ́ ọ̀tá mi ni ẹ. ṣé twins nìyẹn ni. yọ ìyàwó lóró kò lè bírú mi níbi yìí mi rí it's just like bẹ́ẹ̀ ni pé wọ̀ náà wo bó ṣe gùn ìyàwó ni kò bírú wọ náà ní bèjì. rasamu èmi ò bá advice pé kẹ mójú tọrọ yìí dáadáa. àwọn ọmọ etí máa ń lọ ibi ṣé báà ló ń lọ ẹ má bá mi wí lọ má bá mi wí lọ má advice mi lọ. olúwa ọlọ́lá ṣèmi lẹ́ni ìdàyé ń fẹ́ ẹni táyé bá ń fẹ́ kì í bá yí láàrùn kankan ẹni tí wọn ò bá fẹ́ ìwà rẹ̀ kí máa ìbámu tó bá jàjà ṣoore ìbàjẹ́ ò ní ò fi gbàṣẹ́ olúwa ọlọ́lá èmi lẹ́ni tàyé ń fẹ́. bọ́dà Sàámú. ah ah ah Mr. Seye. <laughs> bùrọ̀ Seye kódà Sàámú. ẹ ti dé láti Cairo. mo ti dé àdúgbò ilé sì wá ní. àdúgbò yìí ni wọ́n wá èmi àtàdúgbò yìí kò sẹ́ni tó máa gbára wa náà àbéjèèjì ẹ mọ̀ pé ọmọ ò ní jábọ́ lẹ́yìn ìyá láíláí <laughs> ọmọ òde ní kú lọ́wọ́ òbí lágbára Ọlọ́run ah. kò sẹ́ni máa gbàdúgbò yìí lọ́wọ́ mi. ee bọ̀dà Sàámú mo ti mí sí gan very soon mo ì máa di chairman local government àdúgbò yìí. Ah. <laughs> àwọn ọmọ tẹ́ máa ń sọ tí mo máa fi mí sí náà nìyẹn. ṣàìdẹ́ fi mí rẹ́rìn mú ẹni mú mi di chairman àdúgbò yìí àójú ló pẹ́ sí ẹ̀ ríran o. ọ̀rọ̀ yìí mà kọ́ ni mi rẹ́rìn sí ọ̀rọ̀ mi mà ni. <laughs> bébì ṣé ọmọ tí ẹ̀gbọ́n yìí ni mo ti sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí fún ẹni two or three years ago ẹ̀gbọ́n yìí máa ń gbàjọ́ ń gbà yẹn. Oh, oh, ẹ̀rọ sà ẹ̀sà fine cycle jọ́mọ́ sà. bẹ́ẹ̀ ṣe kí mi ó hàn bí ẹni pé mo ti gbàjọ́ lọ́wọ́ ìyá yín rí nínú ọjà kútọ̀ ṣé kìí ṣe pé ìyá yín ń tàta wọ́n wà nínú association ìyá rẹ̀ jan ẹ̀wọ̀n kan ìyá rẹ̀ jan òun gbogbo aláta wọn lọ̀rọ̀ ní pé. oh no. ẹjọ ibo lẹ dé sí ṣé ilé yín yẹn náà lẹ dé sí. ibẹ̀ ni bọ̀dá Sàámú. tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ dé sí ṣé wọ́n lè wá yọjú wò yìí. mo ti máa mo máa appreciate tẹ̀tẹ̀ bá wa kí wa lé as a matter of fact ó ní ìwọ kan tí mo fẹ́ sọ fún yín mo máa láì kẹ̀kẹ́ wa kẹ́ wá kí èmi àti yín lè jọ sọ̀rọ̀ ó ti dà bẹ́ẹ̀ kò sí wàhálà mo fẹ́ dé ọ̀dọ̀ bàbá Saheed bí ni bá ní kí máa tẹ̀lé yín lọ báyìí ni. all right mo máa expect èmi àti ìyàwó mi a máa máa expect yín bọ̀dá Sàámú. Ah, ẹ pẹ̀lẹ́ sà yes sir. all right a máa ríra. ẹ ọ̀rọ̀ sà yes sir yes sir ẹ sà ẹ sà sà sà sà sà Cairo gbé wọn wàá ti máa wọn wàá ti máa wọn tájò gbé wọ́n lọ Cairo kò kò work fún wọn adẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n tún lọ lọ́mù tún pè sàkó yẹ kó yé wọn bó jẹ́ two thousand àbí five thousand tó yẹ kó lè fòlú ẹ gba brasa mo ti rí yín ẹ gbà wọ́n ní kí wọ́n wò òun lé mo máa wá mo máa wá sílé ẹ lóòótọ́ mo máa wá gbé ẹ tí wo ò bá mọ́ gbà èmi àmọ́ mo wà. bùdá Sàámú mi expect yín kẹ kẹ dress like this now ẹ tún wá ń bọ̀ ẹ tún gbàgàdá ni. wọ́n ní bá a bá ṣe rìn òun la ṣe ń kó ni. olóyè kan ló invite mi sí pàtí ẹ ní àgbo wa mo á rò pé àwọn lóbàlóbà máa wà níbẹ̀ so mo ṣe wá wọ òru aṣọ yìí kan lè rìn mi yàtọ̀. bọ́dà Sam this is funny. ó funny so funny. <laughs> ah àǹtí ẹ máa bọ̀. ẹ wo nǹkan tí mo rí. àbí ṣé brasa àmọ́kọ́rẹ́ yìí. I'm so amazed. This is so unbelievable. Mo máa rò pé olóyè kan ló jókòó ni. Ah! <laughs> ah! Àwa náà re àjùbá yìí lọ. Ẹ wo sá. Ẹ kíyèsára o ẹ jẹ́ kí security yín kó tight kó lè má lọ jà yín láàrin èèní sọ́la. bọ́dà Sàámú. ọmọ tó gbé kiri ìwádà ọmọ ẹ̀dà pẹ̀lẹ́ òun fetí lélẹ̀ fọ́rọ̀ wa sọ́mọ ọ̀dọ́rin. òun ni ẹ. ẹ̀dà gbé lọ má dà sínú sínkì yín o wà á mọ bó ṣe máa lọ wá ibì kan bí ilẹ̀ kó dà sínú ẹ̀ kó dẹ̀ bò mọ́bẹ̀ tí ó bá sílẹ̀ ń bí dà sí láìlọ́ọ̀nù kó sọ́pà. So kẹ́ mọ̀ bí tẹ́ máa sọ sí if not ah, ah. bọ́ǹbù lẹ fẹ́ sọ sílé yìí ah. kó wá bí kankan dà. ránṣẹ́ mọ́ ọlọ́rọ̀ àgbà ìdá ara oríṣiríṣi lọ́kọ̀ọ́ mo ń lọ patí. all pinky náà ṣe léde. bó ṣe gbé wọlé náà nìyẹn. ara wọn wọn ò ní tán ẹ kú àlejò ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọ̀tọ̀ la bọ̀wọ̀ tọ̀la sí bá mi bá. hello hmm. tẹ́ bá fẹ́ wá jalè ńlé wa ọ̀sán yìí ni kẹ́ wá o tàbí kẹ́ wá lọ́sàn-án ọ̀la torí tẹ́ bá ní kẹ́ wá lálẹ́ ó léwu gan o hmm. ó léwu o. Hmm. Sáàmù. go take dákẹ́. Lie down flat. Lie down flat. gbogbo nǹkan tó wà nínú ilé olè mi wá gbà ń tẹ̀ mí ọ ti sọ pé kí n má wàrà rẹ sórí pé ó ṣe kí ni ó léwu sọ́ọ̀sì ọlọ́run ní kí n wá di níìsì gbogbo nǹkan tó wà nílé lèmi fẹ́ gbà kẹ̀kẹ́ máa lísì kẹ́ máa tẹ́tẹ́ nílẹ̀ kẹ́ máa kó jáde fún mi kẹ́ ti ah, àwọn ọkọ wà ní mọ́tò ah, ọkọ wà nínú ilé. ẹ ṣílẹ̀ tó wo wà mí lè wọnú ilé lọ gbogbo nǹkan tó wà nílé yẹn bàbá mi kó gbogbo ẹ wá. ṣó gbọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe korúkọ mi yẹn ó yà àtijọ́ lẹ́wọ̀n ah. àìjẹ́ wà á ní gbogbo ẹ̀ wá sí i. ìbọn èmi ò ṣe eré o tí màá tí bámi lè ṣí mọ́tò tí màá pẹ́ẹ́lìtì màá ṣáìpá ni o ó ti yẹ. wà á kọ́ lọ gbórí sókè làásùn màá sáré. a ah, ní ọ̀sọ́ yìí ọ̀sọ́ yìí ló bá wọ̀ fún mi náà. lọ́sàn-án gbọ̀ngàn. I'm telling you. ẹ ah, eh, wàhálà má dé báyìí ah. ṣé tí wọ́n sọ fọlọ́pàá ẹ wò mí ò tiẹ̀ lè ronú yẹn mi ò sọ fọlọ́pàá. ẹ mọ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́mu èmi tí ẹ gbọ́ pé ẹ ti dé ni mo á ní kí n wá kí n wá gba àwọn goodies tẹ mo wá from the yonder mo á gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé ẹ̀sùn kankan fẹ́yàn kan ni àbí àwọn kan wà tó jẹ́ pé wọ́n tirẹ̀ oyin wọlé ta fura sí. dọ́tún ah, bọ́dà Sàámú ló wọ́pù mi i'm very sure bọ́dà Sàámú ló wá wọ́pù mi ah, bọ́dà Sàámú mi. I'm very sure Brother Saamu ni. Alájẹ ìjọ má gbẹ̀yìn wa rárá. Ah, ah. Mo trust Brother Saamu. Brother Saamu can't do anything of such. Of course. He can't. Gbẹ́yìn rẹ̀, màá gbá etí. Ah. Mo sọ pé Brother Saamu ni. Brother Saamu ló wà fún mi. bá ṣe bìtì. kí dìde sì máa fi bọ fóònù yẹn. báwo èmi ni èmi ni kí ló ní kí n ṣe kí kí n ṣe. má dìde má dìde má dìde má ẹ má yìí mọ mi ò mi ò máa yẹn dá máa cooperate pa ètò kí ni mo ṣe gògó kí ni mo ṣe àti bọ́lẹ̀ ti wá. tó bá dé station wàá mọ̀ kó tó ṣe. ètò ògùn ni station yìí torí mi ò rojú ìrí. àtúntò àti kàdé tí mo gbọ́ ìwọ ni wọ́n tún sọ̀rọ̀ báyìí kí ni bọ́dá Sàámú tún ṣe báyìí. will you shut up. Mr. Man sit down. sir I said you should sit down there. wọ́n ní ká jókòó. ilé ìjókòó. ibo lè ti wá. kọfí máa tẹ. no no no ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ kó ṣẹlẹ̀ ẹ kó ṣẹlẹ̀ mo popular ládùúgbò ìdílé lọ ẹ máa mú mi lọ máa tẹ̀lé yẹn má fi ṣe kéṣe. Mr. Man I am not here to eh? joke. kọfí. ẹ ẹ mo lè mo lè má fi sí fúnra mi. kẹ kẹ má fi sí kẹ ẹ má fi pa ẹ ra fi sí ẹ ra fi sí ẹ ra fi sí kẹ̀ ó ní ẹ. bọ̀bọ̀ ní kan ló tún wá ṣètì mí ọ́ gidigidi. wọ́n ti bá. bọ̀bọ̀ pé ní kan ló tún wá ṣètì mí ọ́. ẹ gbà mí torí ọ̀nà ẹ wọ owó mi. mú mú. Ah! Ah! Ah! ta ló júwe yàrá mi fún ọ ta ló júwe ẹ kọ̀ọ̀tẹ́ tó júwe yàrá mi mo dẹ̀ lọ fún ọmọdé. ẹjọ́ ẹ̀wọ̀wọ́ mi àgádágodo ẹ̀wọ̀wọ́ mi. my friend move. kí mo jẹ mi kú ládùúgbò mi kí mo jẹ ọmọ kan tó ṣe mi mọ ọmọ kan tó ṣe lọ. àwọn tó ti kún jalè lọ bá nílé wọn wà station tó bá débẹ̀ wà nírò wò. èmi láì ṣe àjẹsí kọ́lẹ̀ láì ṣe kẹ́sàárì láì ṣe àjẹsí pọ́nmọ́lé kú mo jẹ́rọ̀ wọ́n sọ mí dì ibẹ̀ bò bó tún ẹ jẹ rí ìwọ lájẹ bẹ́ẹ̀ mi lẹ́sẹ̀ jẹ mi ẹjọ ẹjọ kò need you to cooperate with me. I will. Ìgbà wo gangan ló bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí àti pé ìwọ àtàwọn wo gangan gangan lẹ́jọ́ ń ṣe. Ẹ ṣe 1992 òun ni mo bẹ̀rẹ̀ gangan gangan òun ni mo bẹ̀rẹ̀ yé níbẹ̀ yẹn náà mo mo mo vibrant gan mo lè wà articulate tó pọ̀ gan irú ẹ̀wọ̀n kan àwọn àtàjọ bẹ̀rẹ̀ gbà ẹ ẹ owó làbí wà ń bẹ̀rẹ̀ ọlá wà ń bẹ lókù wà ń bẹ sẹ̀mí wà ń bẹ àwọn àtàjọ bẹ̀rẹ̀ nìyẹn lójú eyín adẹ̀ ń gbàjọ yìí lójúlé lójúlé àmọ́ gbà tó di 1994. ninety four ó lè mí dá dúró tí màá ń gbàjọ fún ara mi. ṣé nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ni iṣẹ́ àjọ ni mo gbà sàmú alájọ náà ń pè mí. very good very good dájúdájú ó ti dá mi lójú pé ìzídà kò jẹ́ pé informant yẹn fáwọn nìyẹn ọ́ bàbá ìsàlẹ̀ ló jẹ́ fún wọn báwo mo ṣe máa jólè torí ọlọ́mi ò lè jólè mi lè di sweet débi biscuit débi drinks débi free. are you sick. i'm not sick. ṣé kò tàbí rè lọ́wọ́ ẹ nìyẹn. lọ́pọ̀lọ́ mi ṣe lè gbé mọ́ nìyẹn. ọfíìsà ṣé wàá bí mi dọ̀la ẹni tọ́pọ̀lọ́ mi gbé mọ́ nìyẹn. fọ ẹsẹ̀ bọ̀bọ̀ ẹ. Ah! ẹsẹ̀ mi ẹsẹ̀ jésù ẹsẹ̀ mi ẹsẹ̀ jésù ẹ wò wọ́n máa fọwọ́ wọn pọ̀ ní mo ti lọ́sẹ̀ mi lọ́sẹ̀ yìí. my friend Sir. my friend ó máa dàkú corporate pẹ̀lú mi. my first people wọ́n ní a day before that day o wá sílé o wá sọ fún wọn wípé o lè ń bọ̀ wá já wọn lọ́la ẹ dẹ̀ wá ẹ wá ṣiṣẹ́ wọ̀nyí. mi ò lè lọ mi ò jáde mi ò jáde ọ̀kẹ́ mi ò jáde ìjọba ò lọ. má fi lọ fún ẹsẹ̀ tó bá sọ̀rọ̀ sí. ẹ tó pọ̀ ní màá jẹ́wọ́ ẹni jẹ́wọ́ ẹjẹ́ sẹ́ni jẹ́wọ́. yóò bá ẹ ṣeré o. èmi náà ṣeré màá jẹ́wọ́. speak up. ẹjọ ẹ yọ omi ìrìnjẹ kan yìnbọn pa mí ẹjọ ṣe rí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ṣẹ̀wáyé tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgangan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti first assignment mi tí mo ṣe pẹ̀lú àwọn gang mi ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀. very good. ṣé tí n bá ti sọ fún yín ẹ má sọ fún èèyàn kankan. mo mọ ẹ. àwa la pa júdásì. Judasi. Awalapa Judasi. Baby. What, what year was that? Àní Judasi, Awalapa. Joe, Judasi wo, she Judasi ni Ah, Christian ni officer. Ome ẹ̀yìn Jésù ni Judasi ome ẹ̀yìn Jésù tó fi Jésù hàn òun náà ni Awalapa. ni ẹ̀wò nìyẹn. Ní five hundred BC yẹn náà ni five hundred BC yẹn la jẹ pa. Àtẹ̀jú ti kàn jó kí. níwọ̀ ìyà iṣẹ́ tó mọ̀ díẹ̀ ó ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn eléyìí tó ń rí yìí ìyẹ̀ náà máa máa wò wọn lè yẹ ẹ́ rí àwọn níwọ̀ máa fojú ẹ̀ kan máa fo parí. Ẹgbọ́n! Dájúdájú voice bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yẹn jọ voice bọ̀bọ̀ yìí yes. ojo ojo voice mi ẹ̀sà kò ṣe mọ́tò voice mi nìkan tẹ́ ẹ bá rí gangan èmi àti ẹ̀ lájọ ẹ̀sà ó lọ bí ọ̀dún ó disappear mo ti máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì báyìí nínú community olótí náà tó ti bọ̀ ó gbé àwọn mi wọ ọdún bó ṣẹ̀ṣẹ̀ rí kan tó ṣẹlẹ̀ sí i ní ètò tó rọ̀ mọ́. Um, look here uh, officer We eh, need láti sáré lọ fún ọ̀gá ní situation report eh? eh i'll be back shortly okay ti gbọ́ mi i'm coming. no no ọlọ́pàá my friend ṣáájú ẹ má lọ my friend ẹjọ mẹ́rin ẹjọ mẹ́rin boy um, i'm just a minute. ẹ jẹ́ ká mo bọ̀ make sure pé kò kúrò mi. mi ni kú ẹ wo ẹ ẹ mọ kó tó ṣẹlẹ̀ eh, ah, your life is at risk your name our name is a snake wèrè yóò bí ọ bí ó dé disappear kí làwọn tó padà bọ̀ wá ṣe ibi. lọ́wọ́ ọ̀bọ̀n lọ́wọ́ ọ̀bọ̀n ó máa gbàgbọ́ dẹnu ó máa pa wá méjèèjì jẹ́ ká kúrò bí jẹ́ kúrò bí. ara yẹn lè mí lọ ooo ọdún ìlú ọdún ọdún ọdún mi lálù kì í pa tọ́lọ́pàá bá ń dùn èèyàn tán ìgbà yẹn ló máa mọ̀ pé police is not your friend o. ọlọ́pàá mú kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyẹn nínú gbogbo eléyìí náà. yóò ṣe bí ètò ìjáwó gbọ́n tó máa fi dìde. kó gbóhùn dìde níbo ìwọ kọ́ ló gbẹ́ni fún wọn ni ah. ìwọ kọ́ ló gbẹ́ni fún wọn ẹlẹ́rìn ẹ̀yẹ nígbà tó ní kí n gbẹ́ ní fún wọn ṣé òun rí bọ́ yẹn ṣe ni. bàtọ̀ bí yẹ ẹ dá. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ òótọ́ ló ti dé. ọmọ ló ti dé sa. mi ì mọ̀ wọ́n. ẹ wá mi ò rojú ọmọ ẹ rí. ọmọ kọ bàbá mi bọ́dá Sàámú. ẹ ẹ filẹ ẹ filẹ ọ sì máa rí kókó <laughs> wo mi ọ tí ì dé dékẹ ọ tí ì dé eré eré ọwọ́ nìyí tó ń ṣiṣẹ́ yìí sórí gbogbo èyí tó ṣe tí wọ́n ń sọ wípé ó ṣe yìí èmi mọ wà ń bẹ̀ o. bẹ́ẹ̀ni. Ah! ee eh, bàbá eh, kí ni kò tẹ́ ẹ ṣe fún yín tó le tó tó yẹn náà ebe yìí náà bímọ abiyamọ ní yín náà. bẹ́ẹ̀ sọ ẹwọ ẹjọ bàbá nǹkan tó ń dùn yín nínú kò ní padà páílẹ̀kùn ẹjọ́ tó lè ṣàánú mi ẹjọ́ bàbá ẹjọ́ ọ̀nì mọ̀ bímọ abiyamọ lèmi náà. bàbá ẹjọ́. eléyìí gbọ̀nàgbọ́nà yìí kẹ́lẹ́ yìí ó máa sọ fún mi pé kí làwọn bàbá tèmi ó ṣe. kọ́ fáwọn ajá ìlóúnjẹ. ẹ kú iṣẹ́ o. ó ó pẹ̀lẹ́ o. <laughs> ẹ tún ń dá mi lóhùn níbi tẹ́ ẹ̀ ní ti gùdé ajá yín ń ké ẹ fàjá yín ló ń jẹ ẹ wá mú igi mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fọ̀gi igi tẹ́ ẹ̀ fọ̀ yìí ń sìn kí ló fẹ́ dà fún yín ní láìfù tá a wà yìí níbi táyé làjú dé yìí ẹ̀yìn ń fọ igi igi lásán. ẹ mọ mọ sọ bẹ́ẹ̀ mọ́ àwọn bàbá mi mọ sọ bẹ́ẹ̀ mọ́ igi bọ́ o. bàbá yín dà bàbá ti yín ọ̀ lójú ọ̀ lójú. <laughs> ọlọ́run kò sí kan téèyàn ò lè rí láyé dáhùn àì àwọn bàbá ti yín ní igi àbí <laughs> tó bá jẹ́ bàbá tó bí yín ni mo rí definitely má dọ̀bálẹ̀ má kí bàbá yín àmọ́ tó bá jẹ́ pé yìí náà ni mo rí ẹni pé gbàtí mo kọ́ bọ̀ mo ní ẹ kú ni mo lò ẹ iṣẹ́ o mo respect yín àmọ́ igi igi lásán igi èdè bàbá ti yín kí ni igi ìfẹ́ ṣe fún yín igi kí ló máa ṣe fún yín ẹ sọ fún mi tó rà sọ́ọ̀sìn ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń fi sound effect sábẹ́ ọ̀rọ̀ wa ẹ wá ṣe. ọ̀ní kí ni. ọ̀ní kí làwọn bàbá tèmi fẹ́ ṣe. kí ló máa ṣe fún yín. ṣé ohun tó wá ń sọ báyìí ni pé kò sóhun táwọn bàbá mi lè ṣe fún ọ. bàbá tó bí ẹ̀yin fúnra yín kò sí ohun tó máa ṣe fún mi tí mi ò bá rí wọn fẹ́ ẹ̀yin fúnra yín kò sí ohun tẹ́ ẹ máa ṣe fún mi tí mi bá rí inú community bẹ̀gbẹ́ ẹ̀gbà ni mo wà kò yẹ yín bó ṣe lè wù kó rí sábàdé sábà ní ọwọ́ máa wà bẹ́ẹ̀ kábọ̀ torí igi lásán tí n bá gbági yẹn lọ́wọ́ yìí mo lè fi dáná máa là dáná tí bàbá yìí bá padà dèlú ayé tá a wà tó bá jáyé social media tá a jọ wà yìí ní o ayé tiktok o bàbá yìí máa jó ní tiktok bàbá yìí máa sọ wípé i will follow you follow me back. wọn la bàbá tèmi dáná. ma gánà pátá ah, má làwọn díndòdò. báàmì ṣarákùnrin ilé ìdálò. wọ́n máa rí nǹkan. ẹ fi ilé ilẹ̀kùn wa bá tiẹ̀ lọ. Ah, kò dáa kò dáa téèyàn bá tiẹ̀ lẹ́kọ̀ọ́ èèyàn má má pretend ìgbà tí mo dé bí mo kí bàbá ẹ mo ní ẹ kú iṣẹ́ ìrìnísìnì sọni lọ́jọ́ ìgbà tó ń rí mi ńkọ́ wá tí ẹ fọwọ́ díẹ̀díẹ̀ wá jẹ́ kó wà bẹ́ẹ̀ ṣé bí wọn náà ṣe dàgbà tó yìí ó mọ bó ṣe lè bàbá bá ẹ sọ̀rọ̀ pé igi ni wọ́n ń fọkàn má fọgi mọ́ báwo ni wọ́n fúnra rẹ ṣe máa ní làákàyè ó green ó white ó lè rí bí ìfìlà white kò gbé sórí kó wá jẹ́ white green white kó kúkú jẹ́ nàìjíríà àbẹ́ rí nǹkan táùtù lẹ́bí lọ́mọ igi lẹ. wọ́n ràn wá. ẹ lọ kékeré gbégi gbégi tẹ̀ fọlẹ́kẹ̀ wáṣẹ́ kan ṣe jàre náà yẹn ìwé ẹbẹ mi nì ẹ mọ́gún tájà àtọmọ́. ládùúgbẹ́kẹ̀ yìí bàbá mi òòṣà ńlá tí ṣojú yọ̀rún yọ̀rún ọmọkùnrin yìí ní kò sóhun tẹ́ ẹ lè ṣe fóun o mo fẹ́ kẹ́ ẹ wọnú ayé rẹ̀ kẹ́ ẹ lọ ṣe ṣìbáṣìbo ẹ ẹ dà á láàmú báyìí kó mọ̀ wípé òun ti ń jẹ́ òòṣà ń bẹ kẹ́ ẹ kọ́kọ́ lọ bá ṣeré ná eré ọwọ́ ni kẹ́ ẹ kọ́kọ́ lọ bá ṣe ẹ o kọ́ fi mọ̀ wípé <laughs> òòṣà ń bẹ ayé sì wà ẹ o kẹ́ ẹ tó yanjú rẹ̀ pátápátá ẹ kọ́kọ́ lọ dà á láàmú ná kọ́ mọ tí wọ́n ń pè ní ládùúgbẹ́kẹ̀ òòṣà ńlá tí ń ṣojú yọ̀run yọ̀run ó yẹ gbéra o. Ah. Ah. Ah. ẹ bá bèrè ọtí wá rí nǹkan táwọn bàbá mi ò ṣe báyìí yàbọ̀ rí ṣé ó tọ́ sí ẹnu eléyìí kọ́ máa sọ fún mi pé igi lásán lèmi ń fọ̀ àbí kẹ́sì máa wò gbogbo èyí tó ṣeun eré lásán ni o eré làwọn ìyá mi ṣì bá ṣe àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ arógbáṣọ má balẹ̀ <laughs> àwọn ọmọ ọba wa ọ̀ràn lẹ̀ báyìí òun ọkàn mọ́ kó sí ni gbogbo ohun tí ò ṣe báyìí wọ́n mọ̀ pé ó ṣe é wọ́n mọ̀ dúnmù mọ́ ni ah, iṣẹ́ àwọn ìyá mi ni. ẹyọ ẹ̀rọ mi bí wọ́n pé ṣé ìyá bàbá wọn yẹn àbí ìyá wọn yẹn òun ni Táíwò tèmi jẹ́ Kẹ́hìndé tó wà fún àkàkiri community. ẹ wù mí ẹjọ́ sọ̀rọ̀ ọlẹ́tọ̀ àti sọ̀rọ̀ ọlẹ́tọ̀ àti sọ̀rọ̀ gbogbo eléyìí tó wá wà nù rẹ̀ ó ti tọ́jọ́ mélòó báyìí ó máa dàbí ẹni pé mo rúdù tí máa ń máa ń sa àwọn lórí ìdùbúlẹ̀ ẹ jẹ́ respect bàbá wo yìí tí ó máa fi jẹ́ ẹ ló máa bí wọ́n nú ẹ jọ kọ́mọ kan gbé mi dìde ẹni bá máa bírú mi kó gbé mi dìde. ewu lẹ́tí sọ máa fọwọ́ yín sílẹ̀ o. yẹ sí orí yẹn ó dà pé ó ń tẹ fóòmù kan lẹ́yìn jẹ́ kó bá ń gbórí mi síbi fóòmù yẹn dáadáa. ẹ wo ẹjọ́ kó dáadáa jàre. màmá ẹ rí tí ìyá yín tó ti jẹ́ǹgì di Táíwò tèmi ti jẹ́ kẹ́hìndé tó ti ń dà wá láàmú ní kọ̀mínítì kiri a ti fẹ́ẹ̀ tọ́ nineteen days báyìí nineteen days báyìí. ó ti ẹ̀ dá ó kọjọ méjì. tí kí ni màá ṣe kí ni. jọ́ọ̀bì tatẹ́rù ń pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jọ́ọ̀bì tatẹ́rù ń pa jọ́ọ̀bì tatẹ́rù ń pa. kí ni kí ni ẹ má jọ orí bẹ́ẹ̀. ẹ dìde ẹ dìde. ẹ̀rọ ẹ̀sẹ̀ òtàwọn èèyàn gúnlẹ̀ torí tèmi náà ẹlẹ́rù mi. ṣé ó dá ṣé bí ọba tiẹ̀ wàá sọ fún mi pé ó dáa ehun tẹ́ ẹ̀ ń ṣe yìí o ẹ̀sìn tẹ́ ẹ̀ ń sìn yìí kò dáa o ṣé bí ó ti sọnù ṣé bí ó ti sọnù. nítorí e, ẹ̀yin tẹ́ ẹ kúnlẹ̀ yìí ẹ̀ dìde torí tí ni wọ́n ṣe gbẹ̀bẹ̀ hmm, torí obìnrin ni obìnrin ò sì ṣe é fojú di wọ́n gbẹ̀mẹ̀ wọ́n ti gbẹ̀mẹ̀ ní wọ́n fojú di ẹ̀ǹdẹ̀. bàbá ẹjẹ o ẹjẹ má jẹ́ kí n rí mi ò ṣe méjì ẹjẹ má jẹ́ kí n rí táyé mọ́. ṣé ẹ wàá gbọ́ bí òun bá tiẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì wọn kúkú pé kìrìsìtẹ́nì ò dáa wọ́n bá sì jẹ́ mùsùlùmí ni wọn pé mùsùlùmí ò dáa ẹ àmọ́ àbáláyé tèmi gbàgbọ́ nínú rẹ̀ ṣé ó inú rẹ̀ kó sọ pé kò dáa àwọn bàbá mi kírú rẹ̀ ọ̀ máa sọ pé igi lásán ni ṣọ́ bójú mu. kò bójú mu. nbí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ rí tí wọ́n ní kí wọ́n fi ti késàrì kí wọ́n fi fún késàrì ẹ wọn ò ṣe fi mí lẹ̀ kọ́ fi mí lẹ̀ pẹ̀lú késàrì kó gbà pé késàrì rèé o kọ́ fi mí lẹ̀ bẹ́ẹ̀ bí ó bá sì sọ fún mi pé ọ̀dà ẹ̀sìn tẹ́mi ń sìn yìí o kò bójúmu tó o kò dáa o ṣebí ó ní bí ó ti bá mi sọ àbí tó bá lanu gbàù tó ní àwọn bàbá tèmi gbé wọn ò lè jẹun wọn ò lè sọ̀rọ̀ kọ lé o kò sí ohun tó lè ń bẹ̀ o ṣe rí àwọn bàbá mi tó wí pé ìwẹ̀ tí mò ń wẹ̀ fún wọn pé kò tọ̀nà odindi ọgbọ̀n ọjọ́ báyìí èyí oṣù kan gbáko ni ó fi wẹ̀ fún àwọn bàbá mi lójoojúmọ́ yóò wá máa wẹ̀ báyìí. láyé láyé láyé mẹ́lẹ́ ṣàbọ̀ mẹ́lẹ́ sí ọlọ́run pẹ̀lú mámọ́ni o. ṣé akọni. mi lè jẹ́ o mi lè fọ̀. ọ lè ṣe. mi lè fọ̀. ọ lè wẹ̀ fáwọn bàbá mi. mi lè fọ̀. Ah! ìwọ ọmọkùnrin lórí burúkú yìí ó fẹ́ fi jáde ó ní fọ́kìnì.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 sọ bẹ́ẹ̀ mo gbọ́ bẹ́ẹ̀ òye alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.